nítorí igba náírà tóògì lu oníkẹ̀kẹ́ márúwá pa àwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá agbègbè ògbógoro níjọba ìbílẹ̀ òbíò-apọ̀ nípínlẹ̀ Rivers ti sọ pé àwọn ti gbọ́ sí ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ kan níbi tí ọ̀kan lára àwọn agbèrò tó ń gbowó oríta lágbègbè náà ti lu oníkẹ̀kẹ́ márúwá olóògbé ẹ̀sìnká kèsíẹ̀mẹ̀ ẹni ọdún mọ́kàndínlógójì thirty nine pa nítorí igba náírà two hundred naira owó oríta tó fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ aláròye gbọ́ pé ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ọ̀hún wáyé lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ tó kọjá yìí lágbègbè gbogoro wọn nígbàrà tí ẹ̀sìkà tó jẹ́ oníkẹ̀kẹ́ márúwá yìí gbèrò àkọ́kọ́ ní gáréèjì wọn ni olórí agbèrò tó ń gbowó oríta lọ́wọ́ wọn ti béèrè owó tíkẹ́ẹ̀tì lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n tí ẹ̀sìkà ṣàlàyé fún un pé kó ṣe sùúrù fóun pé èrò àkọ́kọ́ rèé tóun máa gbé jáde lọ́jọ́ náà ẹnu àlàyé náà ni wọ́n wà tí òsì sì ọ̀kan lára àwọn agbèrò tó wà nítòsí tínú ń bí pé èsìkà kò tètè fáwọn lówó fi kù ú lẹ́sẹ̀ nígbà àyà lójú ẹsẹ̀ náà sì ni èsìkà ti ṣubú lulẹ̀ tó sì mí gúlegúle nílẹ̀ níbi tó ṣubú sí kó má bàa kú làwọn ẹgbẹ́ rẹ̀ ṣe sáré gbé e lọ sọ́sibítù aládàáni kan tó wà nítòsí fún ìtọ́jú ṣùgbọ́n kí wọ́n tó gbé e débẹ̀ èsìkà ti pajúdé ó sì ti kú pátápátá pẹ̀lú ìbínú làwọn ọmọ ẹgbẹ́ oníkẹ̀kẹ́ márúwá tí wọ́n gbọ́ síṣẹ̀lẹ̀ náà fi tú jáde nínú gáréèjì wọn tí wọ́n sì fẹ̀hónú hàn sí ohun tí òṣìṣì ṣe sí ẹ̀sìnkà kì í. ìṣẹ̀lẹ̀ ọ̀hún mú kí ìdàrúdàpọ̀ ńlá ṣẹlẹ̀ lágbègbè náà kó tó di pé àwọn ọlọ́pàá wá paná rẹ̀ tí wọn kò sì fààyè gba àwọn jàǹdùkú tí wọ́n ń retí pé kí wàhálà ṣẹlẹ̀ káwọn lè lo àǹfààní ọ̀hún láti ja àwọn aráàlú lólè dúkìá wọn. aláròye gbọ́ pé ìgbà gbogbo ni òṣìṣì tí wọ́n pè lọ́mọ ẹgbẹ́ òkùnkùn yìí máa ń fọwọ́ líle mú ọ̀rọ̀ àwọn oníkẹ̀kẹ́ márúwá lágbègbè náà bó bá ti dọ̀rọ̀ owó oríta alága àwọn oníkẹ̀kẹ́ márúwá lágbègbè ògbógoro ọ̀gbẹ́ni Friday Ivumba ṣàpèjúwe ọ̀daràn tó pa ẹ̀sìn CAC gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ òkùnkùn tó sì rọ àwọn aláṣẹ ìjọba agbègbè náà pé kí wọ́n bá wọn fọwọ́ òfin mú un kó tó sọ ara ẹ̀ di nǹkan bàbàrà láàrin ìlú. Adéwálé Adéoyè ló ṣàkójọ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.